أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبا كفو الله أبا و أبا تيلا رجل الله أبا لتو òun náà ní ń darí ètò àwọn ẹ̀dá gbogbo ń tọ́lọ́wọ́n bá dá sáyé àwa ní abẹ́ ètò ọlọ́run àwọn adúkẹ́ fọ́lọ́wọ́n bá ipé ní ọ̀darí alámarí kí wá oníkàwà nínú ẹ̀sìn yìí ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo ẹ̀sìn òtọ́ ọlọ́wọ́n bá ọpẹ́ wa pọ̀ síwájú rí ọlọ́wọ́n bá tí ìta lè dátán adúpẹ́ Islam ọlọ́lọ́pọ̀ à ń bè ọ ọpẹ́ tí adáyíkọ gbà fún wa kọ́ wá fi ṣe àlékún fún wa nínú àwọn oore tí ó ṣe fún wa lọ́kàn ọ̀jọ̀kan tá a lè kàtá Muhammad sallallahu alayhi wa adúpẹ́ àlàáfíà gba ọmọ ya wa tí wọ́n ń ṣàìsàn ọlọ́pàá kó bàbá fún àlàáfíà àwọn ajá lọ́tà ń bọ̀ tó wà lára wa dákúnmọ́jọ dára lórí ọlọ́ọba kò sì wá sàn lórí ẹ̀ wọ́n ọmọ ya wa dákú bọ́sọ̀lù kìíyàmà dákún sọba wa sàríkùn àánú rẹ fún wa kọ sàríkùn lórí ìmánì tó jiná lórí ìjọmọlẹ́yà ní muhammad sallallahu alaihi wa sallam kí a fi jọmọlẹ́yìn rẹ̀ wọlé alìjẹ́nà ẹlẹ́kọ́ sẹ́lẹ̀ ní kọ̀ọ̀kan wa ah, lẹ́ẹ̀ka sí àtúntò pọ́fọ́lọ́ ọba subhanahu wa ta'ala lórí ìjókòó wa yìí lẹ́yìn fún ìgbà díẹ̀ àbíkápẹ́ ìgbà tó pọ̀ gan ni tí ọlọ́run ti ní kí ìjòkó náà dúó ọlọ́run tó wá ní kí ìjòkó náà tún yí padà ní èní àdúgbò fún ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ torí pé ìjòkó yìí kò gbọ́dọ̀ dúó ìrìjòkó yìí kò parẹ́ torí kí ni torí ní àtàwátà wọn ni àtàwátà ń gbọ́ ni oríire lálàmí jẹ́ fún wa ó sì ń jẹ́ ẹ̀san tọ́pọ̀ náà yóò máa já sí fún wa lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àmìlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́sàlékún àníyàn dáadáa tí a ní tàbí máa tọ́ sí ẹ̀san ọ̀dọ̀ ọlọ́wọ́ bá yìí kọ́lọ̀ kó fún gbogbo wa àtàwátà ń ṣètò ẹ̀ àtàwátà ń pè wá ọlọ́run kó wa kó wa tó àníyàn wa sí kó jọ ti ọlọ́ọ̀kan sọ ọlọ́wọ́ náà lẹ́yìn eléyìn lẹ́gbàtà tó kọfọ́lọ́ ọba tó subhanahu wa ta'ala ọdá púpọ̀ kí a tún kíra wa àwọn jama pàpàá jùlọ àwọn ọmọ ẹ̀yà tí a gbẹ́tò yìí lọ́wọ́ ẹ̀tọ́ sí àdúwà a sì tọ́ sí kátán encourage ara wa dáadáa lórí dáadáa tàǹsì ọlọ́run ní jẹ́ rẹ̀ wá àwọn ìṣòro oríṣiríṣi ní ọmọ kojú wa bí ṣe máa rí nìyà iṣẹ́ ọlọ́run kí n bá fẹ́ ṣe oríṣiríṣi àwọn ìdíwọ́ ìṣòro so kí ìgbà ágì ámú ni àbí oríṣiríṣi àwọn nǹkan míì náà yóò fi máa sì díwọ́ ń gbà míì àmọ́ pẹ̀lú àánú ọlọ́run tó bá ń bẹ pẹ̀lú wa àti àníyàn tá a ti dẹ̀síwájú ọlọ́run ọba pẹ̀lú àánú ọlọ́run ọba ètò náà kò ní dúró ṣùgbọ́n adá tí a sì máa rí ń bẹ̀rẹ̀ òní dá dúró nìkan kan wa ọ̀dà la ilaha illallah àmùtúkọ́ púpọ̀ ìpele àkú àkúlékàn àsìkò àìyé ṣúra wa tó jẹ́ ìbá bẹ́ẹ̀ ni àwọn méjì wọ́n ti pariwo àyíkí gan ìgbìyà ẹ̀bà olóyìn ilẹ̀ àwọn ọmọdé kìí ya mọ́lọ́lá sí ń bí i so wà láì ọkàn sí wà ń bí so àmá tó ẹ̀bà èso náà ni gbogbo ẹ̀rú ti rí sí àṣeyí àṣetọ̀hún tó lè gbélé náà sí wà ní ìtọ́jẹ́ pàtàkì ìgbèrè fún so àwọn ọmọ ọkọ̀ fún fún yí púpọ̀ pẹ̀lú àbúlékà àti pípè ẹmẹ́jì oṣù yí ẹlẹ́kùnrin máa pè gbogbo ògbò ẹ pè kọ́lá gbogbo ògbò anytime so ẹmọ ìgbẹ́ àmọ́ pè wá kàmọ́ rán alétí ọlọ́run ìsànlẹ̀ sàn ala khairin kafa ìdì ẹni tó bá ń tọ́ka dáadáa sí ìbílẹ̀ tẹ́sí tẹ́sí tẹ́sí so àdìsí bí i agbélé òun náà dèdè ládá tí a kò ní tó ṣe náà lákùn náà kọ́nà kó ṣe bẹ́ẹ̀ fún kọ̀ọ̀kan wọ́n lọ́wọ́ bá ọ̀rọ̀ la ilaha illallah àlẹ́yìn ọkọ̀ tí a dá yìí àgbàgbé pé tí bàbá wa alákọ̀ọ́bá sàlékùn kẹ fún wa àti àbúrígì Sheikh Muhammad ibn Abdul Wahhab àti wọ́n ṣe àwọn àkójọ rẹ̀ tọ́gbẹ́ àwọn àkójọ tí wọ́n ṣe náà kò sí ọ̀rọ̀ àpá ń bẹ̀lẹ̀ títí bí kò yẹ pé ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àti ọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́wọ́ bá ni àwọn ń lo àlàyé tí wọ́n ṣe lórí tíra náà tí àwọn ọmọ ọmọ àfáà ṣe lórí tíra náà tí wọ́n pe àkọlé rẹ̀ ní fatahul majid fi ṣarihu fi ṣarihi kitabu tawhid fatahul majid ṣarihu kitabu tawhid ó ní à ń lò fúnra wa torí àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí àfáà ọmọ ọmọ àfáà tí wọ́n fi sọ̀pọ́ọ̀tì kíra bàbá àti ọmọ ọmọ àfáàtàwọn yìí àti àfáàgbà lọ́wọ́n gbogbo wọn àfáàgbà ni wọ́n gbogbo náà ti bọ́ sí alkiyama ọlọ́run kọ́ bá wá sí àlékún ìkẹ́kùn àti ibẹ̀ a ní àfọkànsí pé ní gbogbo ìgbà tí a bá ń jáfàní níbi àkọsílẹ̀ wọn yìí kíra wọn yìí kèése nàìjíríà nìkan kèése níwájú wa nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè ni wọ́n ti ń kátírà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọlọ́nìkún ó ti soríire kí wọ́n mọ̀nà sí bí islam tòótọ́ wọ́n mọ̀nà sí inú ìmúgbàgbọ́ sí ọlọ́run táńpè ní tawhid yìí ní ti tòótọ́ bó ti yẹ kó wà látara pé ní wọ́n kátírà kìtàbù tawhid fún wọn ọlọ́ba ń bẹ wọ́n sàlékún oríire fún àwa náà àti sóríire náà pẹ̀lú pé ní káàrò inú pé ní ẹjọ́ àwọn akọ̀tọ́bù tàn yìí fúnra wa tí gbogbo wa náà ṣe ń wá àwọn àlàyé tá a ṣe ń bẹ̀rẹ̀ wa ti bẹ̀rẹ̀ náà tí à ń tẹ̀lé pẹ̀lú ìkàkún àti ìfilékàn àti ìmúní pàtàkì àpẹẹrẹ oríire ńlá lọ́jẹ́ ọlọ́run yẹ kí ọlọ́kọ̀ọ́bá kalẹ̀ ọlọ́run wa ọlọ́lá ilá ìlọ́lá gbogbo àwọn àwọn ọmọ ìyá tí àwọn ń bí ètò ọlọ́ọ̀bá ti mọ̀ wá ní ìkọ̀ọ̀kan ó sì mọ̀ wá ní àpapọ̀ wa ọwọ́ kan sọ́wọ́ ní ẹ̀sìn dáadáa àwọn jẹ̀mọ́ àwọn mọ́sálásí wọ́n bí mọ́sálásí lórúdín tí ìlú kẹ́bí ń bí tí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ tẹ̀wọ́tẹ̀lẹ̀ ọmọ́mú àbáwọn sẹ́mọ̀ gbàwá láyè tí ètò yìí fi ń lọ ń bí àtàwọn ètò míì náà tí a fi ń ṣe káàkiri ọlọ́kan sọ bu dáadáa ọ̀lẹ́lá ilaha illallah ní àwọn ẹ̀kọ́ tí a ti kà sẹ́yìn nínú tíra pàtàkì majidi tí a sọ fún wa yìí a sì wà ní abẹ́ ìpín ọ̀rọ̀ àkọ́kọ́ nínú tíra yìí náà ni ìsíde tí àfáàfi síde tíra yìí náà lásìwà ní abẹ́rẹ̀ kìtàbù tawhid àwọn ayàlù kùránì tí àfáàmú wá fún wa kí ó fi ń fìdí tawhid múlẹ̀ tawhid náà ni ìmọ́lọ́lọ́kan ṣoṣo subhanahu wa níbi kágbàkó nìkan náà lọ́ba dẹ́dàá onìkan náà lọ́ba tí ìṣe ń ṣètò àwọn ẹ̀dá onìkan náà ló sì ní gbogbo tí ń jẹ́ ẹ̀dá láyé kátó nígbàgbọ́ sí igi onìkan náà lọ́tọ́ sí ká máa fún a gbọ́dọ̀ fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala kásì nígbàgbọ́ níbi àwọn orúkọ àti àwọn ìròyìn tí fi rẹ̀ tó fi ròyìn ara rẹ̀ àbẹ́yìí tí òjíṣẹ́ rẹ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó fi ròyìn ọlọ́run ọba àti tó fi sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala àbá ti mú àwọn áyà bíi mélòó wá tí ó fi ń sàlàyé tàwídì yìí áyà tí àwọn ń àbíta tó gbẹ̀yìn tí a ń gbálàyé rẹ̀ هنا آية طوى من سورة الإسراء انتبه نسطني أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا كده بري آية يا تقاطق آية يا سواء بكلي أنا والتي بتعبدوا كي أقول سقم راني آية يواني alqur'an ní sọ́tìlì isra aya 23 24 níbẹ̀rẹ̀ aya yẹn ọlọ́run sọ̀rọ̀ nípa tawhidi ń bẹ̀ ìpele ọlọ́run bá ṣe ní ọ̀nà àyàn ìpele àgbọ̀dọ̀ jẹ́sìn fún kankan míì àfi òun ọlọ́run lẹ́yìn náà káwọn máa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ah, ni àwọn wa kí ah, wọ́n mú àwọn hadisi wá tí wọ́n fi ń sàlàyé ayà yìí èyí tí wọ́n mú wá gbẹ̀yìn náà ni tọ́gbọ́n bẹ̀rẹ̀ ti dúró níjòkó tọ̀hún tó lọ yẹn ó ní hadisi Anas ibn Malik àti ẹlòmíín náà àwọn sàhábà tí wọ́n gbà wá wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní Muhammad sallallahu alayhi wa sallam ogun orí mímbà ní ọjọ́ kan ó sí àmín ó tún dúró ó tún ṣe ámì ó tún gùn lọ ó tún ṣe ámì lẹ́ẹ̀mẹ́ta agbọ́ àti gbọ́ àlàyé hadith yìí nígbẹ̀yìn ọwá kú fún wọn pé ní ìtòhun ṣe ámì sí Jibril alayhi salatu wassalam olówó báwọn tó sọ fún wọn pé ní ìrẹ́ Muhammad gbogbo ẹni yóò kí ọba báwọn òbí ẹ̀ láyé ọ̀kan ní ọ̀nà báwọn méjèèjì kí ọ̀wá ṣe dáadáa sí wọn tọ́tara wọn sí lọ́hun gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́n ṣe pàṣẹ rẹ̀ kí ọ̀wá tara wọn sóríire wájú ọlọ́run táwọn òbí náà lọ́wọ́ kò láyé kò ṣe dáadáa sí wọn ọlọ́wọ́ ọba yóò fi àjẹrò ẹni bẹ́ẹ̀ yóò fi mú rẹ̀ gbèrò ń jàlè kíámà jùlọ wa ní kí anábìyèsí àmì sí ọ̀rọ̀ tó ń sọ yẹn àmì ẹlẹ́ẹ̀kejì òun náà ni gbogbo ẹni yóò tó bá gbọ́ta dárúkọ ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ẹni òdùn tí tí òdùn tó gbọ́ kò wá lè sọ pé ní sallallahu alayhi wa sallam ìlú ẹni bẹ́ẹ̀ òun náà wà nínú bẹ́ẹ̀ fi àjẹ tí ó fi mọ ẹ̀gbọ́lẹ̀ ní àlè kìíyàmà ṣe ámì sí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sì ámì ẹ̀kẹta òun náà ni gbogbo ẹni yóò kí Ramadan Allahu Akbar Ramadan ẹ̀kún dé tán ọlọ́njẹ́ bá wa dáadáa kí Ramadan bábáláyé gbogbo kíkẹ́ lọ́wọ́ sí pọ̀ pé Ramadan gbogbo àánú ọlọ́run tí ń sọ̀kàrẹ́ Ramadan láti fi pé ní gbogbo àwọn èṣù ọlọ́run mú wọn dè wọ́n ní kí wọ́n ti àwọn ẹlẹ́kùnrin náà kí sítọ̀lì jẹ́ mẹ́lẹ̀ tọ́ba ti ṣiṣẹ́ díẹ̀ báyìí àlùjànnà ti wà fún yín jẹ́wọ̀ síbẹ̀síbẹ̀ káwá rí ẹni tó kó ní òun òfin wá lo oṣù náà láti fi gba iṣẹ́ ládá láti fi tẹ̀lé òfin ọlọ́run tí ó fi wá ra àwọn ọlọ́run tí ó fi wà àlùjànnà ní oṣù náà tó sùn náà fi bọ́mọ lọ́wọ́ èrò ẹni bẹ́ẹ̀ yóò pàdé ìyá ọlọ́run ọba ọlọ́run ó fi mú rẹ̀ gbé rẹ̀ so kọ́lọ̀ náà kọ́lọ̀ wa kó gbogbo àwọn ìwà báyìí dáadáa bẹ̀ni kọ́lọ̀ ó ṣe fún wa so ìparí àdísì yẹn láti dúró àwọn tàbá ní tọ́lá lọ́wọ́ àbá wọn tẹ̀síwájú lórí àlàyé náà ó tún mú àdísì mi wàá tọ́jọ́ yìí tí àkàyísì náà ó ní wàráwàlì imáàmù ahmad min hadithi abi huraira radiyallahu ta'ala anhu عن النبي صلى الله عليه وسلم رغم عنف ثم رغم عنف ثم رجم أو رجل أدرك والديه أحدهما أو كلاهما لم يدخل الجنة نعم حديثنا وفي جارب إتيا كتن سناني أولو أن سوف ما كل جسول الله أولا تدركني ọ sọ pé ní ọlọ́nkọ́ bá fi mú ẹ̀gbólẹ̀ ọlọ́nkọ́ fi mú ẹ̀gbólẹ̀ ọlọ́nkọ́ fi mú ẹ̀gbólẹ̀ ọlọ́nkọ́ yẹ̀yẹ̀ rẹ̀ níyẹ́wà ọlọ́nkọ́ wa láyé ẹ̀tàlẹ̀ kìyàmà yeye ẹ̀tàlẹ̀ kìyàmà ló burú jù ọlọ́nkọ́ yẹ̀yẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ táàní rọ́jùlùm adraka wálidé ọmọnìyàn ọkùnrin àbóbìnrin tọ́gbà àwọn òbí ẹ̀ méjèèjì láyé ahaduhuma aw kilahuma ọ̀kan ní wọn àbá méjèèjì lam yadkhul aljanna kí ọ wá kó wà aljanna ayé rí wọn ọba àwọn òbí ẹ láyé ẹ àwọn òbí náà tó wá fi fi ọ sáyé lọ ìwọ náà padà wá kú ó bá wà ní kí àlìkí àmàtọ́ wọn wá ṣèdájọ́ ọ̀ wá sí ní ẹjọ́ wà aljanna ìwọ níbẹ̀ ti sọ ní ibú ọlọ́run ti fún ọ ní opportunity the express way tààrí wà lè jẹ́nà òní ẹni ká tọ́jú àwọn òbí wa ọlọ́run ọ̀kan yẹn kéré púpọ̀ ẹ̀rìkìdé àyàta talaka lẹ́ẹ̀kan ya bọ́lá ti sọ̀rọ̀ ẹ̀tọ́ ti ẹ̀tán ẹ̀tọ́ ti àwọn òbí ẹ̀rọ fi tẹ̀lé ṣùgbọ́n àwọn tó kù ti a ní àwọn òbí láyé àmbẹ̀lẹ́ ọba fún wa kọ́nàkọ́nàkọ́nà wọn lọ́wọ́ lórí àti tọ́jú wọn ṣe dáadáa sí wọn kí á bèrè àní ọlọ́wọ́n ọba àwọn tí àwọn òbí wa ti lọ ó sì kù náà táwọn náà máa ṣe fún wa èyí tá a ti ṣe síwájú fún wa lójú ayé wọn àbẹ̀lẹ̀ kọ́nàkọ́ gbà fún wa lẹ́sìn èyí tá àwọn máa ṣe lọ pẹ̀lú pé a máa rántí wọn pẹ̀lú àdúrà àwọn mẹ̀lẹ́bí wọn ọ̀rẹ́ wọn tá a bá mọ̀ tàbá rí wọn àbíkájì ẹ̀ máa wá wọn lọ ká máa ṣe dáadáa sí wọn so ànábì sọ̀rọ̀ sáwọn fi óbì díẹ̀ múlẹ̀ pé ní ara pa ń ṣe dáadáa sáwọn òbí wa náà ni so ọ̀rẹ́ bàbá wa ọ̀rẹ́ ìyá wa kò sí ìyá mọ́ kò sí bàbá mọ́ àbá ọ̀rẹ́ wọn kan wà láyé èyí ká gbìyànjú ká máa lọ sí ziyara wọn so ìyá kan bá sí níbi ìjà tó bá wọn sálẹ̀ ni so ọlọ́wọ́ mara wa lọ́wọ́ pé á ah, ọmọlọ́bọ̀ yóò tún rántí rí tó inú àwọn ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọmọ bí àwọn òbí wa lọ́wọ́ náà kú ní ìjọba rẹ̀ yìí sìn tó yóò mọ inú wọn máa dùn kú ní araba ń sí dáadáa sí wọn ni ọlọ́sùn gbà ní ìbàdàn fún wa ọlọ́ la ilaha illallah qala al-imam ibn kathir bàbá wa ibn kathir sọ pé ní àdìsí ta kà yí sahihu min hadha al-wajh àdìsí tọ́lá wọ́n tún mú àdísì ní ìwọ́ bákan náà òun náà ni àdísì ń gba ọlọ́tọ̀dọ̀ àbíbákúrà àbíbákúrátà ẹ̀dẹ̀ ọlọ́rọ̀ ànì àbíbákúrátà ẹ̀dẹ̀ fún àbúbákúrì sí díkù ṣọ̀kan náà wọn sàábé òun tó ń pè ní àbíbákúrátà áfíríkà sí tiẹ̀ tí àbúbákúrì sí díkù khalifa àkọ́kọ́ lẹ́nu sọ̀rọ̀ sọ́làm tó fi jí àná níbi sallallahu abubakar nìkan jẹ́ àmọ́ ẹgbẹ́ àbí àbí bakarata kọ́ abubakarata tó sábẹ́ mi ní jẹ́ bẹ́ẹ̀ òun lọ́wọ́ gba àdísì wa kọ́lá kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ fún wa báyìí pé ní aláùnàbíhùkún bí akbari kàbáyìrì èyí tẹ́ ń gbọ́ mi ẹ̀yin sàábé tẹ́ wà láyé tẹ́ èyí tó tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀yìn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ń bẹ èyí tó wá tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà so anábì ní sẹ́yẹ kí n sọ fún yín kó ní abẹ́là àwọn sàbẹ́ ní à ah, bẹ́ẹ̀ ni afẹ́kọ̀ọ́ sọ fún wa ya Rasulullah kọ́ọ̀là anábì wa sọ wọn pé ní al àkọ́kọ́ ẹ̀ náà ni kéèyàn máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run kọ́mọ pa nǹkan míì mọ̀ kọ́mọ pa nǹkan míì pọ̀ mọ́lọ́wọ́ bá yálà níbi ìgbàgbọ́ rẹ̀ nínú tawhid rububiyya ni wípé ní ẹlòmínà tó ń darí ayé ẹlòmínà ń kọ̀ntró àlámọ̀rí òun kí ètò sọlọ́wọ́ bá àbí níbi tawhid uluhiyya náà ló ti pa nǹkan míì pọ̀ mọ́lọ́wọ́ níbi ìjọsìn nìyẹn yálà níbi ìjọsìn ti àyíká fojú rí níta ni ìrùn kíkí àwọn ìgbà àpẹẹrẹ àbíkálọ hajj àbí àwọn iṣẹ́ ìbáàdà tí a fojú rí àmọ́tẹ́kù ní gbòǹgbò òun gẹ́ ní gbòǹgbò iṣẹ́ ìbáàdà ìtí hàn síta ìrà àwọn eléyìí ni òun náà ni bí alùháùfù ìbẹ̀rù àrọ̀jẹ́wò àfọkàntẹ̀ àrọ́dúbọ̀tù ìṣojúkòkòrò àtàwọ́kòrò ìgbáralé ọlọ́mọba alìsìtì àánà ìmọ̀ àwọn ọlọ́mọba ìmọ̀ wá ọlọ́run ní olùgbàlà gbogbo àwọn kọta kálẹ̀ wọ̀nyí àwọn gbòǹgbò tọ̀hídì ni gbogbo ìlú tọ́wọ́ lè pa nǹkan mí pọ̀ mọ́lọ́run gbogbo àwọn kọta kálẹ̀ wọ̀nyí ó ti di ẹlẹ́bọ kìsìgbà tí wọ́n tó lọ gbé oúnjẹ fún Ọ̀ṣun Òṣogbo àbí òkè Olúmọ àbókè Ìbàdàn àbí igi oko kan àbí òòsà kan àbí èrè kan náà ètò di ẹlẹ́bọ táwọn wọ́n fi lè fi nǹkan kan sí ara ó sùn nǹkan mọ́ra tó ní nǹkan ní ọmọ dáàbòbò òun yàtọ̀ sọ́lọ́run subhanahu wa ta'ala ó ti jọba pẹ̀lú ọlọ́run rà bí bá ti gbọ́ ilé ọ̀pọ̀lọpọ̀ yẹn wọn dọ́kọ́ yà sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run ọba o àti kékeré àti tó tóbi ń bẹ̀ àti tọ́pọ̀ mọ́dákùnsá làwọn ń bẹ̀ ọlọ́run ọba àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní kéèyàn pa àkọ́pọ̀ mọ́lọ́run ọba subhanahu wa ẹ̀ẹ̀kejì tá nábi máa ń sàn òun náà ni uququl walidayni kí wọ́n máa sẹ̀yẹ́sẹ̀ bàbá ẹni yí ń sẹ àwọn òbí ẹ̀ méjèèjì kọ́bọ̀kọ́ làwọn bí wa so ìmọ̀ ẹsẹ̀ òbí méjèèjì nǹkan tó wà lábẹ́ rẹ̀ pọ̀ kí wọ́n máa tọ́jú wọn kọ́ pa wọ́n tì kọ́ wọ́n kí ẹ̀rù ọmọ bàyá àdúgbò àlàlá kó tó lè bá ọ̀sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn gbogbo tó wù kọ jẹ́ ọ̀bá àjẹ́ gómìnà ọ̀bá àjẹ́ pírẹsidẹ́ǹtì ọ̀bá àjẹ́ dàrẹ́tọ̀ bì kan náà ni bàbá àdàbí ààrẹ wọn á lè pè ọmọ wọn ò lè rí ṣùgbọ́n lẹ́yìn náà láǹpẹ̀ ní kò lè ní kọ́lọ́kọ́ làwọn o ni ńláńlá tó tóbi jù lẹ́yìn wa wàkánà mọ̀tàkì àn ọ wà ní ẹ̀rọ̀gbọ̀kú ni kí èèyàn fi ọwọ́ lélẹ̀ báyìí ní ẹ̀rọ fi ń sọ̀rọ̀ yìí fún wa ń bọ̀ wá sọ méjèèjì yìí tán àfẹ́bí wa parada wà ọwọ́ jòkó ó ní ẹ̀tẹ́jẹ́ ala wa shahadati zur ẹ̀tún gbọ́dọ̀ kan náà kí wọ́n máa jẹ́rì èké kọ́ máa jẹ́rì irọ́ ìtí èsojú ẹ̀kọ́ ló sojú òun kọ́ máa yí irọ́ sí òótọ́ kọ́ máa yí òótọ́ sírọ́ náà ní jẹ́ qawlu zur wa shahadati zur wa ma zala yukarriruha àmọ́bí ọ̀wọ́ ayé kògbò tí wọ́n ń kó yìí ń rìpíìtì tìgbẹ̀yìn tọ́sọ yìí على وقول الزور وشهادة الزور وقول الزور وشهادة الزور وقول الزور وشهادة الزور حتى قلنا سابقين بعد سوافوا ó wà níbi olùpíjì ẹ̀ tí àwọn fi wá dà nábi lóhun pé ní à létàwú sàkátà tó òjíṣẹ́ ọlọ́wọ́ bá ọmọ kìí ṣe fún ẹni tó ń wú yìí omi tó bá ń ẹ̀dàtẹ́ abẹ́rẹ́ rẹ̀ rọ̀wọ́ olùbùkárí yóò wọ mọ́sùlùmí àdísì àdísì tọ́lá láàfíà púpọ̀ ni mọ́mù Bukhari gbà wá mọ́mù Muslim gbà wá ọlọ́nkọ́ sàlùkù mọ̀nà fún ọlọ́wọ́n wa kí ìsọ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́n wa àti bálà ibi ẹ̀ ń parẹ̀ ìmọ̀ ẹsẹ̀ àwọn òbí méjèèjì àti bálà ibi ẹ̀ ń parẹ̀ àmọ́ ọ̀rọ̀ èké àti ìjẹ́rìí èké yìí òun náà jẹ́ nǹkan tí máa wọ́pọ̀ tí sì máa ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́nìí bọ́yá yìí ni ìdí abájọ tánàbí fi rí píjẹ tó fi rí pí tó rí tẹnumá tẹnumá ipe ní ọ̀pọ̀lọpọ̀ ní kàákú àmọ́ máa ba sẹ́jẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ torí ìdí eléyìí ẹ̀yẹ́ ká máa kíyè sára lórí ọ̀rọ̀ tábà máa sọ àbí lórí ìjẹ́rì bábà máa jẹ́rì pàápàá jùlọ lásìkò tá a wà yìí pẹ̀lú social media pẹ̀lú Facebook ní whatsapp ní àti gbogbo àwọn tó tún jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a ti máa ń ṣe àwọn information ọ̀pọ̀lọpọ̀ lómi wọn ò ní confam wọn ò ní mà bóyá òótọ́ ni bóyá wọ́n ni wọ́n sáré máa tàn káàkiri ayé ó léwu púpọ̀ fún àwọn ọ̀pọ̀ lásìkò tá a wà yìí ó léwu púpọ̀ fún wa torí di eléyìí ẹ̀yà kìí sára ọlọ́wọ́n sàlékún mọ̀nà ọlọ́run ọba ah, ní agbègbè ọ̀rọ̀ yìí àwọn ọmọ ìyára tó ń ṣiṣẹ́ lọ́yà tí wọ́n ka lọ́ọ̀ fájúlọ lọ́ọ̀ kí àwọn ní western kí ọgbà jùmọ̀ léde lẹ́nu níbi ìrìn iṣẹ́ wọ́n ti léwu lórí àdísì yìí àtàwọn àdísì tó fi jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kí iṣẹ́ tí wọ́n ń ṣe ó léwu jù pẹ̀lú kí ni pẹ̀lú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́yà ibi tí a tún lówó jù àwọn tí ó tó ní wọn ọ̀bá mọ̀ nípa ẹ̀sìn wọn jọ mọ́pa islam dáadáa òun náà ni kí wọ́n máa lọ dìfẹ́ǹdì àwọn tó bá ní ẹjọ́ ní court tó bá wọ́n pé ní ẹni tó wà lórí òótọ́ òun ni wọ́n lọ dìfẹ́ǹdì kò sábúrú ń bẹ̀ wọ́n fi ràn lọ́wọ́ ni yálà wọ́n ràn lọ́wọ́ fi sabilillahi ni ìgbìmọ̀ gbowó lọ́wọ́ ẹ̀ àbí wọ́n jọ sí àdéhùn pé ẹ̀sán ìwá ìgún wa àwọn dìbẹ́ndì ní kọ́ọ̀tù so ó ti di ìwẹ̀ nílẹ̀ tí ó ti fún ní wàkálà nìyẹn representative àbí agent lórí pé kọ́ lọ́wọ́ òun ṣe àlàyé ọ̀rọ̀ òun níwájú adájọ́ ní kóòtù so kọ́ sanwó ọ̀sán burúkú ọgbọ̀ òun bẹ̀ fẹ́ lé pé ní òótọ́ balẹ̀ nìyẹn àwọn bíi tí ewu wà òun ni oníbàjẹ́ òpùrọ́ ọ̀pàyàn ọ̀daràn síbẹ̀síbẹ̀ náà akọmọ̀rá àwọn lọ́yà okùnmọ̀lá àwọn dúó ogun yálà pẹ̀lú owó ni àbí pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà ìtara bí ìjìn sẹ̀rẹ̀ láìpẹ́ ìta ní Nàìjíríà gẹ́gẹ́ ìmà olè tí wọ́n ti kámú pé olè ní àìmọye owó nínú àkáǹtì rẹpẹtẹ yìí dollars pastally àwọn sàn sàn tẹ́tọ́ wọn sàn nàìjíríà bẹ́ẹ̀ wọ́n pè wọ́n wọ́n ọ̀dọ̀ kọjú àwọn ọ̀dọ̀ ju àwọn ọ̀dọ̀ ju fẹ́ di ẹ̀kọ́ ju two hundred alùpùpù sì fi wá so ibi tí wọ́n aláwa ni ó bẹ̀rẹ̀ tó bá lọ sí wọlé yìí ni ó ti wọnú aláwa kọlu zur wọ́n sọ adẹ́tù zur kọlu zur wọ́n sọ adẹ́tù zur àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àmọye bẹ́ẹ̀ àmọye àwọn lọ́yà nínú àwọn tó ń ba nàìjíríà jẹ́ lónìí àwọn tó wá judiciary wà nù wọn pẹ̀lú àwọn lọ́yà yẹn torí ìdí eléyìí tó à ń sọ eléyìí ìsọ pé bóyá ká má wọlé ká má àmọ́ ká lo ẹ̀sìn wa lórí ẹ̀ ká tẹ̀lé instruction ẹ̀sìn wa ká tẹ̀lé ìlànà ẹ̀sìn wa Islam lórí gbogbo tábà sí kìí ṣe ṣe lẹ́yà nìkan àmọ́ táwọn lẹ́yà yìí ewu wà lórí wọn púpọ̀ tí wọ́n bá lo ìlànà Islam kọ́lùmọ́ kó sàlékún mọ̀nà fún ọlọ́run wa náà afáfí mú àdísì ní wa wà á ní abdullahi ibn amr radiyallahu anhuma qala qala rasulullahi sallallahu alayhi wa sallam rida rabb fi rida alwalidayn wa sukhti fi sukhti alwalidayn rawahu at-tirmidhi wa sahahahu ibn hibban wal hakim ẹ̀rí báyìí òjíṣẹ́ ọlọ́run tó sọ fún wa nínú àdíṣe sí abdullahi ọmọ anam ọmọ asígbà wa abdullahi yìí nínú àwọn ọmọ kéékèèké sábẹ́ ni màtánibó àláyé ọmọ èké púpọ̀ ni àbáwọn oníkan fún wa pé ní ó síwájú bàbá rẹ̀ gba islam pé jẹ́ ní èké náà ó àwọn ọ̀dọ́ sàábé tó wà educated tó educated so ọmọ nǹkan ọmọ nǹkan kà pàlú ìlú ọ wà supplies bàbá rẹ̀ tó bàbá rẹ̀ náà àwọn obìnrin olówó ni máa mú ọmọ rẹ̀ travel káàkiri Rome ni Paris ni ọmọ rẹ̀ ti lẹ́kọ̀ọ́ máa tí wọ́n máa ń tó wáyé bókálẹ̀ bí bá ti sọ nǹkan yóò kọ́ yóò kọ́ èyí ni àbúrò ọ̀dẹ́ láwùtọ́ àánú pé mi sọ fún ọmọ rẹ̀ kan pé ní òun ní àdísì òun gba àdísì wa tọ́pọ̀ jù lọ́sọ̀lẹ̀ mùsàlá sọ́là tani onírin Abdullahi ibn Amr ibn As ètò pé Abdullahi máa ń kọ tiẹ̀ lẹ̀ àgbàlẹ́ta àjọ anẹ́bíta mẹ́bí ṣe fún mi náà níbi máa ń jòkó sí mi lọ́pọlọ so àmọ́lẹ̀ ní àdíṣe àbú ìrírà ẹgbẹ́ lọ́wọ́ pọ̀ ju ti so kí lọ́fà torípẹ́lẹ̀ Abdullahi bákanábi ti kó láyé tán òun so wọ́n bízì leadership pẹ̀lú politics bàbá rẹ̀ jẹ́ so ó mú lọ ń tẹ̀lé eléyàn jẹ́ kí ó rí àwọn ọmọ tó kọ́pọ̀ kan ó gbàdí ìṣòwò alọ́tọ̀dọ̀ ẹ̀ lóòótọ́ ọmọ àwọn ìwà tó kọ́ sí àmọ́ àwọn èèyàn díẹ̀ tí wọ́n ṣe díẹ̀ náà àmọ́ àwọn ò pé ti àbó ìrera àbó ìrera kò ní sẹ́kàn tiẹ̀ kò ní kò kò dédò so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lọ́n jòkó lọ́dọ̀ rẹpẹtẹ tí wọ́n ń gbọ́ àdìsẹ́yìn lọ́dọ̀ rẹ̀ ibi tí àdìsí àbó ìrera fi wá pọ̀ nígbẹ̀yìn nìyà so abdullahi bin amr wa sọ fún wa pé ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé ní dídọ̀rọ̀ ìyọnu ọlọ́run ọba ọba gbogbo àgbáńláyé fi rídọ̀lẹ̀ wá lédè yìí ó wà níbi ìyọnu àwọn òbí méjèèjì ó wà níbi ìyọnu àwọn òbí méjèèjì èyí ni pé ní tí àwọn òbí méjèèjì bá ń yọnu sí wa tó ń yọnu sáwà tá a wọn ìyọnu ọlọ́run sì bẹ̀ pẹ̀lú wa nìyẹn wọ̀súkúrú fi súkúrú wà nílé ìbínú ọlọ́run ó fún wa níbi ìbínú àwọn òbí méjèèjì tó àdísì yìí wọ́n ní ìmọ́mù Tirmidhi lọ́gbà wa ìmọ́mù Ibn Hibban àti Al-Hakim wọ́n ìsọ pé àdísì tọ́lá láàfíà àwọn yìí tẹ̀sẹ̀ ká fi kún àrí ni pé ní ìyẹnu ọlọ́run bẹ níbi ìyẹnu àwọn òbí táwí èyí ò ní tí àwọn òbí bá yọ́nú sí wa lórí dáadáa tí àwọn òbí bá yọ́nú sí wa lórí ìgbésẹ̀dédé pẹ̀lú ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ tí òbí bá yọ́nú sí yẹn lórí pé ẹsẹ̀ lọ́n òbí ní kéèyàn ọkọ̀ míìtì ẹsẹ̀ kan òun lèyàn ọkọ̀ míìtì ìyẹn sẹ̀sẹ̀ yẹn iná ló fi wá sí yẹn nù fi èyí ń kọ̀wọ́ ní eléyìí bí bẹ́ẹ̀ náà ni ìbínú ọlọ́run tí wọ́n wà bí ìbínú àwọn òbí èyí ń tí òbí bá bínú sí ìyàn lẹ́yìn tó ṣẹlẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba subhanahu wa kí ẹ fi ṣe lọ àbí tọrọ tó yíò ṣe gẹ́gẹ́ bí ẹ̀ tọrọ tọ́lọ yíò dá sí èèyàn wá ṣe fáwọn òbí ya nílẹ̀ òbí ẹ fi bínú dájúdájú ìgbìyànjú ọlọ́run bá ń bẹ́ẹ̀ àmọ́ kí ẹ bá ṣe ń tọ́gbà lábẹ́ òfin ọlọ́run kí ẹ tẹ̀lé tọ́lọ́run fọ́tẹ̀lé súnà níbi Muhammad sallallahu alayhi wa sallam látara bẹ́ẹ̀ ni òbí yẹn wá ní ilé òun òdùn sí ọ àwọn tó lọ jẹ́ ìhun àwọn ìjọ súnà yìí inú mi ò ní dùn sí ọkọ ayé máa gbé ọṣẹ́ pè ní tó eléyìí òun ni kò sí lábẹ́ ìta sọ yìí ìbínú òbí tẹ̀ ń kọ̀ọ̀ràn kankan láàrin èèyàn èpè tóbi bá sọ́rọ̀ àárín èèyàn ipe èèyàn tẹ̀lé tọ́lọ́hún èèyàn tẹ̀lé súnà sọ̀rọ̀ sọ́lọ̀ kò túnú kankan láàrin èèyàn tó yẹ kó sì mọ bẹ́ẹ̀ lórí ẹ̀ tó yẹ mọ́ para lórí ẹ̀ torí pé ní àtẹ̀pẹ̀ àtàdúà tí èèyàn bá ṣe àbí táwọn òbí bá ṣe ta ní ọgbà ọlọ́run tó bá wá ni ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ́run ni òbí wá láwọn ó ṣe pé tẹ́yìn rẹ̀ lẹ́kùn ọṣẹ́ kan ó ṣùpè yàn tí bọ́dọ̀ ọ̀lẹ́ ń lọ ọwọ́ àti ìpín tọ́lọ́ kò wọ́n ló ṣe ìpinnu òní mọ́ inú àna ọlọ́run bá so gbogbo eléyìí ó fìdí múlẹ̀ nínú àwọn ẹ̀rí lóríṣiríṣi àdíjẹ́ alábàáṣá sọ fún wa pé ní láàtọ̀ àtàlẹ̀ mọ̀kàlùkì fi máa fi yẹ́ ti khaliq kò sí kíkà ẹ̀dá kan lórí pé ká ṣe lọ́wọ́n bá obìnrin pé ní ẹ̀dá kan tí wọ́n wí àwọn òbí náà ti wọnú ẹ̀mí so a gbọ́dọ̀ tẹ̀lé àwọn òbí lórí pé ká ṣẹlẹ̀ wọn so ẹnu mọdé àwọn tó wọn bá dáwà wò pẹ̀lú àwọn òbí tí wọn bá bọyé súnà àbí wọn ní ẹ̀sìn so ká máa fi hikima láwọn fi bá wọn ṣe lóòótọ́ gbogbo hikima tó wù àmọ́ ìwọ má jẹ́ kí ìbínú tí wọ́n bínú sí ẹ̀yẹn kò fi wá fà á kí wọ́n òkú fi sí wà wù sí wọn so ìwà pẹ̀lẹ́ ìwà àlàáfíà bẹ́ẹ̀ àdúrà tó kọ́ máa ṣe fún wọn jẹ́ kọ́ wà nínú wà rẹ̀ sí wọn títí tọ́lọ́ wọn fi ṣe ìdájọ́ láàrẹ̀ yìí so lẹ́yìn ni àwọn ọ̀kọ́ tí ẹ̀ka dìmú láàrin ọwọ́n kan sàlékọ́ àgbẹ̀ fún wa lórí ẹ̀ náà àdúṣe ni tó wáyé وعن أبي أسيد الصاعدي أدرك بابا أسيد الصاعدي رضي الله عنه قال أصبحتني بي آه، بين نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة وقال يا رسول الله albakiya min birri abawayya shay'an aburruhuma bihi ba'da mautihima náà sábẹ́ ìwọ̀n fún alábárì wípé ní ní ọjọ́ kan tí a jòkó lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ níbi wa muhammad sallallahu alayhi wa sallam ìdíjẹ́ arajulu min bani salma iná ni arákùnrin kan bá wá láti ìdílé bani salma náà lọ́bàá wá náà ni ọwọ́ bèrè bèrè fọ̀kọ́lá ya Rasulullah ọwọ́ bèrè jíṣẹ́ lọ́hùn alìbákiyà ní bírì àbáwáyà ṣe ń àbúrúhùmá bí ìbádàmọ̀ kí ima ṣe ọ́sẹ́kù nínú oore àti dáadáa kí máa ṣe fún àwọn òbí mi kí máa ṣe fún wọn lẹ́yìn fọ̀kọ́lá nẹ́bí ní náà bẹ́ẹ̀ ni ànẹ́bí ní bẹ́ẹ̀ ni dáadáa kù tọ́ màṣẹ fáwọn òbí rẹ̀ yìí kún wọn o kí ni dára náà asọ̀láàtò aléhìmá kọ́ máa ṣe àdúrà fún wa asọ̀láàtò ó nàbì máa ná àdúrà asọ̀láàtò aléhìmá kọ́ máa ṣe àdúrà fún wa àsọ̀látù ń bí ọwọ́ ní ìtumọ̀ ẹ̀mí ẹ̀dà ìtumọ̀ ẹ̀mí lógà ní èdè lọ́gbàwá tó pé àdúrà ni wal istighfaru lahuma kó o sì máa tọrọ àforíjì fún méjèèjì odi méjì wọ́n yìí bá di àhàdí ìmọ̀ ní bàdí kó o sì máa ṣe àmúṣẹ àdéhùn tí wọ́n bá gbé tí wọ́n bá déhùn kan máa hùwà láyé bá wọ́n ṣe nǹkan báyìí tí wọ́n lè ṣe mọ́ tí wọ́n fi lọ tó o sì mọ̀ sí tọ́ ọmọ ń pa ẹ̀ tó o sì lágbára àti pé àdéhùn yẹn kò pé àdéhùn wọn kò pé lẹ́yìn wọn ara kó o ṣòro fún wọn ni. odù mẹ́ta kọ́ wasilatu rahim allati la tu'sal illa bihima kó ìtò wọn máa sokun mọ̀lẹ́bí pọ̀ okun mọ̀lẹ́bí tó yẹ ní kò lè sopọ̀ àfi pẹ̀lú wọn bá wọn wà láyé ń bá ń wà láyé àwọn ni wọ́n ń gbìyànjú wọ́n ń ṣe airport láti máa so okùn mọ̀lẹ́bí yẹn pọ̀ ń bá wọn wá sí mọ́ kò má yẹ kí àlàkù yẹn yọ ọ́lẹ̀ ìwọ náà máa dí àlàkù yẹn wà ìkìrámù sọ̀bí ìpíhìmá kó sì máa ṣe àpálẹ́ fún ọ̀rẹ́ wọn tọ́wọ́ ti mọ ọ̀rẹ́ wọn pé ọ̀rẹ́ bàbá ni àbọ̀rẹ́ ìyá ni máa ṣàpẹ́ àpálẹ́ fún wọn máa ṣe dáadáa sí wọn tọ́wọ́ bá dáyè fún ọ máa bá máa fún wọn ní ẹ̀bùn tí ó so àdísì yìí làwọn àwọn Abu Dawud Abu Dawud àlọ́gbà wa wọ́n mọ̀ máa já àti àwọn ọmọ máa já wal ahadithu fi hadha al-ma'na kathiratun jiddan àwọn àdísì pọ̀ lórí ìtumọ̀ yìí lórí táwọn máa ṣe dáadáa sáwọn òbí kọ́ ọ̀kọ́ sàlékún dáadáa fún àwọn àfá náà kí tó dákẹ́ nísìnyí mo fẹ́ emphasize díẹ̀ lórí ìta níbi sọ pé ìpínlẹ̀ ká máa sokùn mọ̀lẹ́bí àwọn òbí ètò ẹ̀kọ́ ní kò lè so àbí ètò ẹ̀kọ́ ní pẹ̀lú wọn ní fi ń súnmọ́ wà láyé ọ̀pọ̀lọpọ̀ wa kù sí ilé yìí tí àwọn àgbàlagbà gbogbo tí wọ́n máa ń ṣe àbúrò wọn kan lọ́wọ́ nìkan ni ẹ̀gbọ́n wọn kan ni wọ́n wà lọ wọ́n lè pa rẹ̀ lọ nígbà kan àbáfi sí wọ́n sí kìíní àwọn akájọ́ ọmọ lọ́wọ́ àmọ́ ń gbàgbé gbogbo àwọn ni àní àní gbìyànjú ẹ̀ mọ́ sọ̀rọ̀ kan ọ wà ní èsì ọ wà ní pàmò bí ṣe dáadáa sí wọn gbogbo àtàbá máa ń àwọn mọ̀lẹ́bí nídìí ìyá wala la ilaha illallah kẹ̀kẹ́ bí àsìkò wọ́n bá kún ní adam dombi insha Allah a kò máa tẹ̀síwájú ní ìjòkó túnbọ̀ pẹ̀lú àgbẹ̀ ọlọ́wọ́n ba ìnà ọba tá wí náà kọ́nà kò fi àlùbáríkà sí fún ọlọ́wọ́n ba àwọn tí a ń wí àti àwọn tá ń bọ́ ọ̀nà kọ́nà ọdọ̀ wa ní ládàá rẹ̀ ọlọ́wọ́n ba ọ̀rọ̀ على لا إله إلا الله والسلام عليكم ورحمة الله وبركاته نعم الحمد لله جزاكم الله الله نعم بيري نعم نعم نعم نعم

ókè tó torí èyàn ni torí èyàn ni ìyàwó àkọ́kọ́ rẹ̀ kúkú lé ókè ókè tó ìyá yẹn owó ẹ̀sùn àti owó kátẹ̀lé fi ọlọ́run náà ni náà ló ṣe fún àmọ́ ṣe mistake ní ìyà tó kú léyàn ó ṣe mistake mistake tó ṣe ni pé ní yìgì díẹ̀ tọkọ̀ yẹn so fún ọlọ́làáfíà kò sí nǹkan tó ṣe díẹ̀ àti tẹ̀kíní tẹ̀kejì tẹ̀kẹta tẹ̀kẹrin àyọ̀ mẹ́rin yẹn yìí wọ́n dáa gbogbo tó bá bí ọmọ òfin ọmọ ṣẹ̀rí àlọ́dọ̀ ọlọ́run tó ṣe déédéé ni àmọ́ láti pipe yẹn àti six yẹn àwọn igi wọn dáa ṣùgbọ́n ọmọ tí wọ́n wá ní bá bí fún so ọmọ àdìlá kàwọn kún ọ̀wọ́lẹ̀ jogún ẹ̀ òun náà wọ̀lẹ̀ wọn tẹ̀yìn.

tọ́kọ̀ sí wá jáde yẹn ṣe ló ta fún kọ̀bá lè dúó pẹ̀lú ọkọ̀ yẹn mọ́ lọ́wọ́ bá ti ṣe airport kẹlẹ̀ pé lẹ́yìn ṣe ní kunkun pé eléyìí jẹ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run yìí àti dòkójì ni so ìrìnlẹ́sọ̀ ọ̀nà ọ̀nà àbáyọ ń bẹ fún kóòrì ìdàmẹ́ ìṣẹ̀rí aláti jáde kó kèfé aláwọ̀ fún mi kọ́kàn jáde kó lábẹ́ ọkọ̀ báyẹn kékeré kan so ìgì ẹgbẹ́ ní ó ní ìgì lórí kọ̀ aláwọ̀ àwọn kan jáde ọ̀nà wà fún pípẹ́ kọ̀ fún náà oníkọ́ lọ kó ní ilé ọ̀nà kẹ́ pẹ̀lú àlùkúlù kúlù ní òsì kí ni kúlù ní pé ní ọ̀rọ̀ bá àwọn adájọ́ ẹni ẹni kọ́ọ̀tù ṣẹ̀ríà ìjọ ọkọ mi o ẹ̀yà wa yìí fi ẹmọ wọ́n á pe ọkọ rẹ̀ wọ́n sọ fún ìyàwó rẹ̀ lóhùn ọ̀fẹ́ ọmọ torí kí ni òfin oríṣi kọ́sàlàyé oríṣi rí ọgbà tògbọ́n náà ilé bá

obìnrin yẹn wọ́n wà ní kọ́ dá sọ̀dá kí kí ọkọ rẹ̀ sọ fún un lákọ̀ọ́kọ́ bá fi ìgbìyà kọ́kọ́ lójú kí ọmọ lójú òkó tó kọ́ dá padà fọ́kọ rẹ̀ wọ́n ti dá padà fún súnkè ní oṣù wà pírì so kọ́lọ́ fẹ́ ọkọ mi àmọ́ yóò ṣe ìdá oṣù mẹ́ta tí wọ́n mọ̀ sí náà kó o gbé yọ̀ pẹ̀lú mi so tọ́lọ́ bàbá mi kò bá ti dá wọ́ọ̀lù àmọ́ kàti jáde yẹn tó fi wá lọ fẹ́ ọkọ mi yẹn tó òun náà ti kọlu òfin ọlọ́run mẹ́ẹ̀ tọ́rẹ́ ní sàlàyé fún ni ó ti kọlù fún ọba ṣògbà pé ní ẹni tó ṣe rí ni náà ní ìyá òní kí sàlàyé fún ṣògbà pé ní owó ẹ̀sìn ọlọ́run tó ṣe yẹn wọ̀lá àwọn àlẹ́ bá ṣe rí sí ṣògbà wọn ní ìtọ́pẹ̀ yẹn so haram ni bó ṣe fẹ́ àwọn èèyàn haramu ni so gbogbo ìtì ṣe pọ̀rọ̀ Haram. haramu náà fẹ́ jẹun káwọ́ tó bá ti bímọ gan haramu ni so àmọ́ wọ́n fi kọ̀rẹ́ẹ̀tì ní tẹ́kì àríkọ́ kọ́ bá lọ bẹ́ẹ̀ kọ́ kọ̀rẹ́ẹ̀tì kọlọ̀ bá wa adájọ́ kọ́ sàlọ̀yìn fún ọkùnrin ọkùnrin ọ̀rọ̀ bàbá yìí torí náà mo fẹ́ kẹ́ tí wọ́n bá so adájọ́ ti wọ́n sì gbé ìgbé ìgbé ìgbé ìgbé so wallahu ta'ala alam kọ́lọ̀kọ́ pẹ̀lú wa so eh, láti bí eléyìí a nídi kí a máa gbogbo ẹni step ọba gbé nínú láìpù wa ó lè jẹ́rù ilé ìrẹ́jú mọ́ jẹ́ ẹgbẹ́rù mi ní kọ́lá bó ṣe pé transaction abẹ́ sí ni abẹ́ sọ òkan ni abẹ́ sí kí ní kẹrì ẹni ìjà wáyé sí káwàdí òkun ọlọ́run lórí ẹ̀ so náà lè ní jẹ́ pé a sì mistake ẹni pé tó wà ká máa ń kà láti gẹ́gẹ́ ákùdọ̀rí tó wà dá púpọ̀ ara akọ́tọ́kọ́ sọ gan nìyẹn ipe kọ̀lẹ́tọ̀ fún mọ̀kálà an ya'malu amalan hatta ya'lamu aw ta ya'rifa ni hukm Allah fi ina ba tile balaga to pe le ti ko esi si ọ̀dọ̀ Ọlọ́run ba subhanahu wa ta'ala ni ko le to kun ko ṣe nǹkan kan bi si ayé ari ko mo ki ìdájọ́ Ọlọ́run lórí nǹkan ko to ma ṣe so ko ko sabe ko mo na gun Ọlọ́run ba wallahu a'lam na wa alaikum salam wa Naam, naam, naam. a'udhu billah eh, eh. èrò lẹ́yìn lè kọ́ lọ sọ́dọ̀ adájọ́ kọ́ sàlàyé ìgbẹ̀jìn sàlàyé fádájọ́ ó sọ mútọ̀ fún ìfẹ́kẹ́ túwaká kọmọ́nà nílé ti kólówù so adájọ́ yà wá ṣe publication àwọn ọdíkẹ́kún ó ṣe wọ́n ṣe wà lè dákẹ́ bẹ́ẹ̀ bá ní adájọ́ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ àkún ní òfin kòkòrò ọkálà yẹ pé ní obìnrin sàn kankan fún so ẹ̀kí adájọ́ òsì gbéṣẹ̀ ṣùgbọ́n ìyẹn ọkọ̀ lọ sí so àmọ́ nítorí mọ́ta ní pé ní ìgbà míì àwọn obìnrin wà lóyún bá ti bímọ fún ọkọ yẹn ó lè máa wò pé òun ìfẹ́ da àwọn ọmọ òun lẹ̀ dájú àwa Yorùbá ìfẹ́ da àwọn ọmọ òun lẹ̀ so yóò fà máa foríjì pé wọn foríjì àwọn kóòtù kóòtù yóò sọ pé kí wọ́n yà wọn àwọn kóòtù lè fún ọkọ yẹn ní wọ́nì pé bí yẹn lu yàn wọ́n lè fún wọ́nì tí ọba gbọ́ gan ẹ̀tọ́ adájọ́ ẹ̀tọ́ wọn gbé ọkùnrin yẹn kọ́ fún ní punishment ayélujára ó ti mọ́lé àti kọ́sá fún ní punishment kèrè kí wọ́n yà wọn takókùn ọ̀rọ̀ afẹ́ jẹ́ ọ̀rẹ́ kí wọ́n yà wọn so ọ wà lóògùn Islam so Islam ti fún gbogbo ètò wà ń lẹ̀ tọ́lọ́ ti tó omi ṣètò ẹ̀kẹ́ pé bẹ́yà lábúyé ní àwọn western àwọn western ní Amẹ́ríkà àbí ní England kankan so ọkùnrin ò kúrò ọkọ̀mọ́ ní obìnrin bẹ́ẹ̀ obìnrin tó lọ rìpọ́tù tó bí bá lọ rìpọ́tù fún ọlọ́pàá pé ní ọkùnrin náà láyìí ìjọ́ ojú ọkùnrin yẹn rí kìí kékeré ara òfin Islam ni wọ́n yálò ń bẹ̀ Islam ló gbé kalẹ̀ so obìnrin kìí ṣe kí ọmọ nà nínà ẹrú kọ́ adẹrú àbúkọ́ adìgí ní gbogbo òkú ṣe so alájọsẹpọ̀ ni ọlọ́run ti wá kìí pé ẹmú ó jẹ́ so ọ̀rọ̀nkì ọkùnrin wa máa rúkú ní wọ́n máa lo obìnrin so kọ́ ọkọ̀ sàmì ọlọ́run ọba so akọ́bìnrin ọba need advice eh, advice tàbí ọkọ̀ wá stọ̀gbẹ̀ tí ó sì fẹ́ kú lọ́dọ̀ ọkọ̀ rẹ̀ bí ìfẹ́ kú náà ni kò kó ní pẹ̀lú true adájọ́ so wọ́n yẹn jẹ́ insha Allah kọ́ ọkọ̀ àkíyèsí rẹ̀ fún ọlọ́run bá náà wọ́n á lẹ́kùn sáà lọ́kọ̀jì. nígbà tí àbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ní pé ẹ sọ̀rọ̀ pé ninety nine names of Allah pé àwọn kan wà bẹ̀ tí. ok àti sọ̀rọ̀ síwájú tẹ́lẹ̀ ee eh, náà náà náà. sọ àwọn. ok pẹ̀lú ògùn ọlọ́run ní yòókù tí ń bọ̀ so là á mú nǹkan tí wọ́n kọ́ ń pa a fi sàlẹ̀ nǹkan dáadáa insha Allah àwọn ọkọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ninety nine names of Ah, ó wà bí iná àfáàsọ ń bí nìkíra yìí ákèwú kan àníbìsà sọ sọ fún wa pé ní inna lillahi tis'un wa tis'una isman mi'atun illa wahida man ahsa'a dakhala al-janna so ibi tí àdìsí ọmọ nìyà tí buhari ti muslim ipò ẹ̀rọ ní orúkọ 99 tẹ̀pẹ́ tìrìmìsì kò sínú àwọn tó ń gba sọ̀híhù wa àrídọ̀ ìfò ní tìrìmìsì kọ́lá rí ìtẹ́jẹ́ àdísì rẹ̀ ní tìrìmìsì Bukhari àti Muslim nìkan ni wọ́n gbìyànjú tí àwọn pọ̀ gbogbo tí àwọn ọmọ tí ò sí àwọn tí ó burú máa tó gbúmẹ̀ tìrìmìsì gbà tó wà pàdé sí wa òun wà lọ fi kún pé ní wàhíyà nígbà tó débi mọ́nà àṣọ adáhàlì jẹ́nà wà ní wàhíyà òun àwọn kan náà ni òun wà ká 99 yẹn. ọ̀rọ̀ ni pé ní bóyá àmẹ́bì lọ́kà bípa tí ànábì ní ọkà 99 yẹn kìí sànábì so àwọn àwọn tó gba tí tìrìmìtì àbí ṣe gbà lọ́wọ́ ìwá wọ́n ń pè ní Walid ibn Muslim òun lọ́rọ̀ lọ́lọ́rọ́ lọ́lọ́rọ́ 99 yẹn lọ́wọ́ alẹ́ mọ́ àdísì tó tọ́lálàáfíà yẹn olólẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn ṣèwádìí bí àwọn 99 tó kójọ yẹn àkọ́kọ́ àrí àwọn èyí tó ṣe déédéé ń bẹ̀ tó pé ní àròkọ̀ yẹn ní àròkọ̀ àrẹ̀kẹ́ bẹ́yà bí 50% jẹ́ àmọ́ èyí tó kù 50% tó kù mẹ́ so àwọn èyí táàrí nínú kùránù táàrí náà rí sí wa mẹ́ tí ò sí rárá tẹ́kù ọpọlọ́wọ́ ń jẹ́ báyìí àwárí nínú kùránù àti nínú so àwọn èyí tó yẹ pé ní ìròyìn ni ọlọ́run fi ròyìn ni pé èmi máa ń ṣe báyìí lápèjúwe alábàbí láti ibẹ̀ wọ́n lọ kíréèkì ó kọ́ níbi ìròyìn ya ó ti sọ́lọ́ ọba ìṣòwòn gègé ọ̀rọ̀n kí o kíréèkì ó kọ́ fún ẹ̀ láti ibi ìròyìn ìyà ìròyìn yàtọ̀ ó kọ́ yàtọ̀ lóòótọ́ ó kọ́ ó lè ní ìròyìn inú ó lè contain ìròyìn ìyà àmọ́ ìròyìn a gbọ́dọ̀ lórúkọ láti bẹ̀ dábò ìròyìn ni pé ní the action ọkùnrin yóò ní sí i ọlọ́run bẹ́ẹ̀ nìkan pé ní olùrẹ́rìn púpọ̀ kẹ́kẹ́ kọ́ àwọn àtìsàn kékeré báyìí ẹ̀rín ni láti ní ẹ̀rín ni káàkùn olóòkọ láti bí tí ma ń ṣe yẹn kàbí á ẹlẹ́rìn ẹlẹ́rìn dé so tí wàá pín ẹni ẹ̀bá jẹ́ ẹjọ́ kíá kò ní dùn ma lọ títí àbí dùn ma nígbà àwọn kò fi kọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ọba tí máa ní tí máa níyàn lá ọba tí máa ní ní lá àwọn yìí lá ṣé ó rọrùn kí ọlọ́wọ́n kí ọlọ́wọ́n ní okùn yẹn ọrọ̀n kí ọlọ́wọ́n pẹ̀lẹ́ bẹ́ẹ̀ àdébí òpèrè bẹ́ẹ̀ àdébí òpèrè bẹ́ẹ̀ so ó fi kéèyàn lọ abuse ọlọ́run gan nìyẹn bí ọlọ́run ni àwọn ilé kan wọn tó jẹ mọ́ abuse ìyàwó kan tó fi mú abuse ọlọ́run bẹ́ẹ̀ náà so àwọn ibi tí ìtọ́wọ́ kọ́ wà níbi okùn yẹn ni rẹpẹtẹ so pẹ̀lú ìgbọ́lẹ̀ insha Allah kọ́wọ̀kọ́ mi létí máa mú wá tí a kàwọ̀ ọ̀dá ìta kà ìlú tó dáyé ní pínká àbọ́dì completely kábàlẹ̀ fún máa di 50% náà mẹ́ so wà lè wé ẹgbẹ́ wa èyí tí ọ̀dá so àmọ́ alhamdulillah àwọn abáyé ti gbìyànjú wọ́n ti kásápúlétò yìí náà kí òun láti rọ́pù ẹ̀ so insha Allah ta'ala so ọlọ́run kásá lè kọ́ àgbẹ̀ ìfọ̀ ọlọ́run ra wallahu alam náà so kò sí bẹ́ẹ̀ yìí mọ́ tó alhamdulilayi kọ́ ọlọ́run ọba kó sì tó yẹ dákun wa اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حمد مجيد ربنا افرج علينا صبرا وثبت اقدامنا وانصرنا لكم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أسألك وأتوب إليك آمين سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين